سبحانه وتعالى أنا الحق من ربك فلا تكونن من الممترين ọlọ́run bá ń ṣàlàyé fún anabi sallallahu alayhi wa sallam ipe ti ń jẹ́ òdodo min rabbik náà ni ó látọ̀dọ̀ ọlọ́run ọba yẹni pé nǹkan tí ọlọ́run bá fún ànábì sallallahu alaihi wasallam ní ìdájọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kí ọmọ pé ti ń jẹ́ òdodo náà nù ẹni tó bá sì jẹ́ mùsùlùmí ní òdodo òun náà gbọ́dọ̀ gbà ipe òdodo ni nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó mú wá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run wa ń sọ pé fala takunanna minal mum muftirin olúwa dájú kọ anabi sallallahu alayhi wa sallam ipe o gbọ́dọ̀ wà minal muftirin nínú àwọn tí wọ́n ń ṣe iyèméjì nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba tí wọ́n bá ní imtira ẹni pé ń ṣe ìṣeyèméjì níjẹba wọn tí wọ́n bá ní imtara ó ṣe iyèméjì mana shakka wartaba ó ń ṣe méjì náà ní gbogbo ìtumọ̀ tí mo kà kalẹ̀ yìí àyà yìí ó jẹ́ àyà tí ó sì pé ọlọ́run ọba ó fi ń ṣe tẹ́sílẹ́yà nítorí pé ní tẹ́sílẹ́yà òun náà ni pé gbogbo tó bá fẹ́ jẹ́ ìbànújẹ́ fún yàn àwọn ọ̀rọ̀ tí ẹ̀ máa fi yọ̀yàn nínú tí ẹ̀ máa fi túyàn nínú irú ẹni àwọn àyà yìí jẹ́ láti máa ṣàlàyé fún anábì sallallahu alayhi wa ipe ojú ọ̀nà tí wà nábì wà yìí òun náà ní òdodo kò sì sí òdodo mímá lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ń tọ ìlànà nábì sallallahu alayhi wa sallam tí ń gbìyànjú láti ṣe súnà ó dá lójú ipe ojú ọ̀nà tó ń wà yìí òun náà ni ọ̀nà òdodo wala takunanna minal mumtarin èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa ṣe iyèméjì nínú nǹkan tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfa oní àkídà wọ́n ní pé tí yẹn bá ń sọ pé la ilaha tí yẹn bá ń gbọ́ ń gbà nabi sallallahu alaihi gbọ́ tí yẹn ń ṣe muhammadun rasulullah inú àwọn nǹkan tó máa ń ba ìjẹ́rì yìí jẹ́ òun náà ni kéèyàn jẹ́ ẹni tí ń ṣe iyèméjì èèyàn ti ń ṣe súnà nàbì sallallahu alaihi wasallam wọ́n tún wò pé hèé sí òdodo náà là á sì ń ṣe yìí àbí islam tá à ń ṣe yìí hèé sódodo sí ni irú nǹkan báyìí ni wọ́n ń pè ní àṣàkú fil ẹni pé tá a bá ń ka àwọn ṣurutu la ilaha illallah ó dà àwọn àbò ní àkídà ipe kéèyàn tó lè sọ la ilaha illallah kí ọlọ́run tó lè gbà pé lágbájá yìí ó wí lóòótọ́ pé lágbájá yìí a ntí la ilaha illallah máa ń ṣe yóò ṣe fẹ́ nìyí ṣáàtìmá ipe la ilaha illallah òun náà ní gbólóhùn tí yẹn bá wí tó bá ṣe pé òun náà lè yàn wí kányìn lè yàn fi bọ́ síwájú ọlọ́run ọba anabi rinu ẹni yẹn yóò wọ àlìjẹ́nà anabi ní man kana akhiru kalamihi la ilaha illallah ẹni tó bá ṣe pé n tó wí kányìn náà ni la ilaha illallah anabi wa tún yàn ipe man qala la ilaha illallah khalisan min qalbihi ẹni tó bá wí la ilaha illallah tó wí tó jòkó nínú ọkàn rẹ̀ anabi ni dakhalal jannata ẹnìyàn wà àlìjánà irú ẹni pé irú gbólóhùn tí èèyàn ó wí lẹ́nu yìí tí ó sì rí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam lè ṣàlàyé òun náà ni àfi kí n tá ń pè ní ashaq ẹ̀rí kí wọ́n ní al-ilmu al-yaqinu al-munafi pé la ó gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ń wí pẹ̀lú al-yaqin tí ó dáyàn lójú pẹ̀lú ìdájú ìdájú al-munafi lish-shak òní ó jẹ́ kéèyàn ó jìnà sí ń tánpé ní iyèméjì sọ́nà ọlọ́ba nínú alladhina amanu thumma lam yartabu olúwa ní tẹ́ bá ti ráwọn tán jẹ́ onígbàgbọ́ òdodo lẹ́yìn náà tí wọ́n tún wá tó ń ṣe iyèméjì lérí ìgbàgbọ́ yẹn mọ́ olúwa ní àwọn ènìyàn gangan àwọn làwọn tó ṣe pé wọ́n rí ìkẹ́ ìmì ọlọ́run àwọn ilé ìgbà ni ulaika humul mu'minuna haqqan olúwa ní àwọn mùmíní gangan nù àwọn mùsùlùmí gangan nù wọ́n ní ulaika lahum darajatun 'inda rabbihim àwọn yẹn gangan ni wọ́n ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba wọn yẹn ni pé mùsùlùmí ó ní bùkátà sí kọ́ máa wúra rẹ̀ ipe ǹjẹ́ ìgbàgbọ́ tòun tóun níyì ǹjẹ́ iye méjì wà ń bẹ àbí òsì iye méjì ń bẹ ẹ jẹ́ ká fúnra wa ní àwọn àpèjúwe tí ẹ fi máa ń mọ̀ pé a ìmánì mi yìí iye méjì wà ń bẹ àbí òsì ń bẹ òun ni pé lágbèjúwe anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni tí ó bá jí làárọ̀ tó wá sọ pé a'udhu bi kalimati mati min sharri ma khalaq anabi ní tó bá wí mẹ́ta péré anabi nílò ẹnìyẹn kó fọkàn balẹ̀ lam yadurruhu insun wala jin anabi ní àlejànú kankan èèyàn kankan kò lè kó nira bá yẹn ni lè sa nǹkan kan kọ́ sa sí kátà sí wọn mu kéèyàn wá jí làárọ̀ sọ fún wọn pé ọlọ́run wá ìsọ̀rọ̀ káàkiri ọwọ́ ní káyìn ikú anabi sallallahu alayhi wa sallam ó ti júwe tó ṣe fún ọ ní ìsọ̀rọ̀ ọwọ́ ní kíni nǹkan náà wọ́n ṣàlàyé fún ọ pé anabi ní kò máa ṣe a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq àbí anabi ní kò máa ṣe kùrùsí yìí àbí anabi ni kọ́ ma ṣe kul a'udhu bi rabbil falaq àbí ó ní kọ́ ma ṣe kul a'udhu bi rabbin nas. ọwọ́ wọ́n ń wo pé ṣé kò ju báwọn náà lọ sẹ́nu yíò lásán ẹnu àwọn mìkẹ́rẹ́ ti lásán sòrú ẹni yẹn ń ṣe iyèméjì nù tí ẹ bá ti ń ṣe iyèméjì sírú àwọn nǹkan o nítorí pé wọ́n látọ̀dọ̀ ọlọ́run ọba tó wọ́n látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ìyẹn ti ní ìṣòro nínú gbàgbọ́ yẹn lọ àbíkẹ́ máa sọ fún ọ ipe ọlọ́run ọba azza wa jal òun lọ́ba tó ń ṣàmójútó jíjẹ àti mímu o lè gbáyé láláì ṣòkùn sáti wá iṣẹ́ máa ṣe ọlọ́run ọba ní ọba fàlùbáríkà sí fún ọ kó wá òpè à aláyé yóò ṣe é dágbé lásán ìtumọ̀ ayé ò dágbé lásán òun ni pé kéèyàn ọmọ lọ lè ṣe oògùn káàkiri sórí eléyìí ìyẹn ń ṣe méjì pẹ̀lú agbára ọlọ́wọ́n ọba nù subẹ́sì ni iyèméjì ni fìtínà ni fún iman yẹn gbọ́dọ̀ dúró pẹ̀lú ọlọ́wọ́n ọba yányán iná ni tíyàn ní ní à ń ṣe iyèméjì pé sí nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ bákan náà tá a bá ń sọ nípa iyèméjì ẹwẹ́ lomi kódà tí ìbá ṣe pé ó rí páwọn èèyàn ń kú yóò ṣe iyèméjì nípa kú o àmọ́ òun náà rí i pé àwọn èèyàn ń gbé wa pé á ah, èèyàn kúnjọ́ kan náà ni àmọ́ nǹkan tí ń bẹ lẹ́yìn ikú ẹlòmíì iyèméjì ni ọmọ sí ń parẹ́ o yóò mọ̀ wọ́n pé á wọ́n bèèrè gbogbo ń tá a ṣe gbogbo ń tá a ṣe láti jọ yìí ọlọ́wọ́n àbí wa sọ wá ah, rọrùn báwọn ẹni tó bẹ lé nírú àdìsọ́kàn báyìí ń tọ̀ ń dáràn wájú ọlọ́wọ́n ọba yẹn ni pé iyèméjì ní jẹ́ àṣà ó ti wọnú gbàgbọ́ yẹn lọ mùsùlùmí ò ní ìdíkẹ́ wọn ṣe iyèméjì nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ẹni tí bá ti ń ní iyèméjì nípa òfin ọlọ́run àbí nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àbí nípa ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tó ń tọ̀hún ní ti ń jẹ́ ìgbàgbọ́ rẹ̀ ní ti ń mì ìyẹn ní iyèméjì náà lọ́wọ́ máa ń sọ fún anábì sallallahu alayhi wa sallam bíi pé al-haqqu min rabbik òdodo ló látọ̀dọ̀ ọlọ́run ọba nítorí lè máa mú iyèméjì bá ọ òun ni pé òun tí mà pé sí nǹkan yìí ṣe ń tọ́lọ́wọ́n bá pa láfìsẹ́ ni àbí tó ṣe lófin ntí ẹ lè máa ṣe iyèméjì sínú bóyá nìkan sọ kíníkan fún ọ ní ìsìn wàá wò pé àá ṣé ọlọ́run gbígbẹ́ níbo ló wà kí wọn ni ó ṣe iyèméjì hàn iyèméjì ò ti bẹ̀rẹ̀ báwọn ó tí yẹn bá rí tán pé nǹkan yẹn ó rinlẹ̀ wá látọ̀dọ̀ ọlọ́run ọba yá ọlọ́run ní ká ṣe wọ́n wò pé ah, mi ò rò pé nǹkan yìí ń bẹ sóye méjì ni kò bá a mú kódà àwọn kankan bẹ nínú àwọn àkídà al-sunnah jamaa tó pé ní tí anabi sallallahu sallam tó kọ́ àlè ọmọ ni òun ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú al-Qur'an tabani al-Qur'an kalamullah ibi Qur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni ìyẹn gbọ́dọ̀ gbà ipe ọ̀rọ̀ ọlọ́run ọba ni ntí anabi sallallahu Alaihi wa sallam tó àwọn èèyàn nu ọlọ́wọ́n bàbá ti máa ń sọ̀rọ̀ ni bákan náà ọ̀rọ̀ rẹ̀ sì ni ọ̀rọ̀ tí kò ní àlà ni sòun ló sì máa fi ṣe máa ń sọ nǹkan rẹ̀ so ọ̀rọ̀ yẹn iná wa ni alukur'an lára àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ni ọlọ́wọ́n bá gbọ́n anabi ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ọlọ́wọ́n kallama Allahu Musa takliman lẹ́yìn gbàtà anabi sallallahu Alaihi wa sallam lọ́tàn àwọn kan dá ìdákúdá kalẹ̀ wọ́n bá sọ pé alukur'an bí kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ipe alukur'an ẹ̀dá ọlọ́run ni ipe báwa náà ṣe ń jẹ́ ẹ̀dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alukur'an náà ń jẹ́ ẹ̀dá ọ̀rọ̀ yẹn ọwọ́ padà di wàhálà ńláńlá ní àwùjọ àwọn mùsùlùmí pàtàkì jùlọ ní àsìkò imaamu ahmed bin muhammad bin hanbal rahimahullah. Imamu ahmed òun dúró ipe alqur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni àwọn tí wọ́n ń jẹ́ àwọn alátakò tí wọ́n ń ṣe bídà àwọn dúró àwọn ní alqur'an ìròyìn ipe ẹ̀dá ọlọ́run ni ipe makhluk ipe ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n á rí ìròrí wọn yìí wọ́n rí tàn ká pé ó tún dọ́dọ̀ ní ti ń jẹ́ àwọn aláṣẹ nígbà yìí àwọn tó ń jẹ́ àwọn aláṣẹ àwọn gọ́fìmẹ̀ntì nígbà wọn á tún ṣòfin bí gbogbo ẹni tó ilé ń sọ pé alukọ̀rọ̀ánu kalamullah ọ̀daràn sumamu ahmed òun sì dúró lérí òdodo yìí àwọn afi ìyà tó ní agbára náà sí ní fi ń jẹ imaamu ahmed tòun ti bẹ́ẹ̀ náà imaamu dúró lérí òdodo yìí náà ni kọ́dọ̀ ọ̀gọ̀rọ̀gọ̀ àwọn afáàmì náà tó pé àwọn náà mọ̀ nínú ẹ̀mí wọn àmọ́ ẹ̀rù ọba wọn ipe a kí àwọn aláṣẹ yìí kọ́ mọ́ àfihàn jẹyàn o wọ́n rọra ń ẹlòmíì rọra ń kiri bọnú gbé a èmi ò ní sọdún eléyìí mọ́ o so ẹlòmíì rọra ń sọ ìlọmọdé aṣọ ní kọ̀rọ̀ àmọ́ tó wá fẹ́ sọ ń ta gbangba nǹkan tí àwọn ènìyàn ń fẹ́ náà ni wọ́n máa sọ sobi tí mo ti wá lọ́wọ́ gan ni pé tam àwọn àfáwà bá débi pé kódà ẹni tó bá ní al-Qur'an ipe èmi ò ní sọ pé ọ̀rọ̀ ọlọ́run ni ìyìn sì ní sọ pé ẹ̀dá ọlọ́run ni wàlákín àtàwákọ̀f ẹni pé yín wà ní àárín irú ẹnìyẹn náà qad kafara náà tẹ́ bá ń ka àwọn tíra àwọn àkídà bí usulu sunna Ahmed àbí sharhi sunna li abdullahi bin imam ahmed àbí sharhi sunna li imam barbahari wọ́n ni wà al-qur'an kalamullah wa man tawaqqafa fihi fa huwa kafirun ẹni bá tún dúró pé òun ṣe méjì pé yìí lè sọ bí sọ̀rọ̀ ọlọ́run ní àbọ̀rọ̀ ọlọ́run ọba kan bí tí mo ti lọ òun náà ni pé tó bá ti jẹ́ onígbàgbọ́ ìyẹn tún fi àyè lẹ̀ fún iyèméjì mọ́ nínú gbàgbọ́ yàn tẹ́ bá ń wo iyèméjì kò sí ti máa ń fà ju ròyìnròyìn lọ ròyìnròyìn wá ní ọlọ́run bá wá ṣàlàyé rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam olúwa ní kúlẹ̀ a'udhu bi rabbin nas malikin nas ilahin nas olúwa sọ fún anabi pé wà anabi wáṣọ kul a'udhu sọkèmọ wáṣọ bi rabbin nas lọ́dọ̀ ọlọ́run bá tó dá àwọn èèyàn malikin nas ọba tó kápá àwọn ènìyàn ilahinnas ọba tó ṣe pé òun náà làwọn èèyàn gbọdọ̀ máa sìn ẹ wo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ọlọ́run bá kà síwájú yìí lórí nǹkan ẹyọ kan péré náà lọ́fẹ́ sọfá nàbí pé kọ́ wá ṣọ̀rọ̀ alẹ́ o ó ní níbi aburú al ròyìnròyìn ẹni pé iyèméjì kí ọmọ rò nǹkan ẹ̀yọ̀ kan péré nípa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba òun ní jẹ́ ròyìnròyìn tòtí ròyìnròyìn ń bá wa dépò pé ọ wá mú yàn débi ọ̀rọ̀ ọlọ́run ó mú yàn débi àkídà èèyàn dáràn nù ọ kí ọmọ òun ní sí pé ọlọ́run máa ń rí ọ kí ọmọ àwọn pé ah sísì ń rí mi báyìí arúgbó gbogbo ayé ṣe pọ̀ tó yìí nítorí wọ́n ń dá èmi rí so yẹn ni irú ìròyìn ròyìnròyìn èèyàn dáràn nù ọ ìyẹn ti problem tó bá lè problem ni ọ̀rọ̀ àkídà ìyẹn ti problem nù. sòwò náà ni pé àbí kéèyàn máa wò ó kẹ́ni ọlọ́wọ́n bá aláàánú ni kò sẹ́ńtì ìsànú gbogbo ayé kó a mọ̀ wò pé sọ́wọ́ rọrùn ni kọ́dà ẹnu lọ́rin yìí gan yóò ọmọ tí ń ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ó ń sànú ẹni kọ̀ọ̀kan èrò pọ̀ lọ́rin táwọn ká ní pé ọlọ́wọ́n bá lè mú tó wa ká tó wá ní Nàìjíríà ká tó wá ní gbogbo àgbáyé irú ẹni tó bèlè ń robá òun ń tọ̀hún ti ní problem torí pé ti ń ṣẹlẹ̀ ni pé ẹni yẹn ń fi èèyàn ń fi wí ọlọ́run ọba nù ọmọ ènìyàn nípa rẹ̀ ní tọ́ka ọmọ ènìyàn nípa rẹ̀ ó ní ti ojú rẹ̀ rí tó lè ká bákan náà ọmọ ènìyàn ló ní ti àmójútó rẹ̀ mọ àmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn gbọ́dọ̀ níyèméjì lórí kíkápá rẹ̀ lórí gbogbo ẹ̀dá bákan náà lórí rírì rẹ̀ lórí gbogbo ẹ̀dá so bákan náà lórí ìṣàmójútó rẹ̀ lórí gbogbo ẹ̀dá èèyàn gbọ́dọ̀ ṣe méjì ó gbọ́dọ̀ dáhà lójú rẹ̀ ni pé gbogbo tán bá ní pé tọ́lọ́mbà ti sọ pé bóun ṣe rí leléyìí bí ṣe máa ń ṣe leléyìí nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbèsè ayé ni àbí tó ní í ṣe pẹ̀lú tí ó ṣẹlẹ̀ nínú sàárè àbí tó ní í ṣe pẹ̀lú tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ògbéǹde alkiyama sùnyẹn gbọ́dọ̀ ní iyèméjì lérí rẹ̀ o Allahumma illa tó bá jẹ́ pé èèyàn ń ṣèwádìí ẹ wo níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam anabi ń bá Aisha sọ̀rọ̀ nípa pé ọlọ́wọ́n ọba kò sí tí ọmọ nípa ọmọ ẹ̀dá mẹ́niyàn Aisha wa ń bi anabi sallallahu alayhi wa sallam pé mahama yaktumu an-nasu ya'lamu ṣé gbogbo ń tọ́mi ènìyàn bá pamọ́ láyé ọlọ́run bá mà ẹ̀rí pé irú ẹnìyàn ní tí ọmọ ní ń ṣe kíni náà ní ń béèrè anabi wa dá lóhùn pé naam ya'lamuhu Allah gbé ọlọ́run bá mọ gbogbo ẹ̀ sùtò àpérò yẹn bá wá báwọn kí wọn mọ ní ha ah, kí wọn ń ṣe yẹn méjì nípa ọ̀rọ̀ akídà ń béèrè nìyí o àmọ́ o ti kà á o ti yí ọ pé wallahu bi kulli shay'in alim pé ọlọ́wọ́n ọba kò sí nǹkan tí ọmọ àkídà nítorí pé yẹn gbọ́dọ̀ gbàgbọ́ tó ti gbọ́dọ̀ jòkó nù ẹ̀mí yàn wọ́n bá dé lónìí lọ́ba ń wò pé ah, kò sí nǹkan tọ́lọ́wọ́n bò mà ah, ah, kọ́lọ́ ọlọ́run sọ pé àní tí kankan tí bá ń rìn ní orí àpáta dúdú n ń ṣẹlẹ̀ sí kankan yẹn òun mà òun rí so ìpínlẹ̀ àkídà ni ìpínlẹ̀ àdìsọ́kàn ni tó pé èèyàn gbọ́dọ̀ mà tó gbọ́dọ̀ dáhàn lójú kí wọ́n á sì méjì lérí ẹ̀ ìyẹn dáràn nù lọ́lọ́n fi ní pé alhaqqu min rabbik wala takunanna min al-mumtarin òdodo tó wá lọ́dọ̀ lọ́hùn ìyẹn gbọ́dọ̀ sí nínú ẹni tí yóò máa ṣe iyèméjì tó bá kan náà gbọ́dọ̀ dáhàn lójú wípé gbogbo nǹkan míì tó wá tí kìí sàtọ̀dọ̀ ọlọ́run ọba ní ẹ̀sìn ọgbọ̀dọ̀ dáhàn lójú pé irọ́ ní jẹ́ báwọn irọ́ òní jẹ́ báwọn tó bá ti ń trace nǹkan tán ní kíní yìí ẹ̀sìn ni ó wá wá díẹ̀ fa ó wá rí ibi tó forí sọ ó wá rí pé kíní yìí bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó jáde láyé náà lọ bẹ̀rẹ̀ kí o ti mọ̀ pé irọ́ ní jẹ́ báwọn nǹkan yẹn ọ̀wá látọ̀dọ̀ ọlọ́run torí tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀dọ̀ ta ni ó dé sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìtumọ̀ la ilaha illallah muhammadun rasulullah so ẹni tí bá wọn lọ lè ń ṣiyèméjì lérí nǹkan tí ó mọ̀ pé nǹkan òun kì dé látòdì ojú anabi sallallahu alaihi wasallam ó wá gbàgbọ́ ní ẹ̀sìn èèyàn dáràn nù níbí iná ni àwọn oríṣiríṣi tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tánàbí sallallahu alaihi wasallam ti kú tán náà làwọn bá súnà fi máa ń dìde sí pé eléyìí ẹsẹ̀ ẹ̀sìn ọlọ́run ní kìí ṣe ẹ̀sìn ọlọ́run irú ẹni ìròrí tá bá ní pẹ́tọ̀ àwọn ṣíà tẹ́ bá ń trace origin wọn ìyẹn ni pé ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ ẹ rí i pé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ náà ni pé lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam lọ tán nígbà tí ọ̀rọ̀ láàrin Ali àti Muawiya tó ṣẹlẹ̀ so gbogbo àwọn ìròrí yìí èèyàn gbọ́dọ̀ relate ẹ̀mọ́ Islam ní gbogbo ìròrí òun ìròrí pé Ali òun ni bákan bákan òun ni ó eh, tó kinní kan òun ló rí bá kan òun ló ṣe kinní kan tó ìpín kìí sátọ̀dọ̀ anabi sọlọ sọlọm ló ti wá yẹn gbọdọ̀ mọ̀ pé irọ́ lélẹ̀ yìí sọ ẹ̀yà kan nínú àwọn ẹ̀yà tí yóò fi máa da irọ́ mà subakana nínú àwọn ẹ̀yà náà tó ní ẹ̀yà khawarij tí wọ́n bá rẹ̀ tó ní ìròrí khawarij kéèyàn wá tírèsẹ̀ pé ṣé khawarij yìí ìròrí sáyà nábì ni tí wọ́n bá ti di pé kéèyàn rí bẹ́ẹ̀ kéèyàn pàtì bẹ́ẹ̀ náà ni àkídà àwọn àṣàyẹ̀rọ gbé sátọ̀rọ̀ ayé ànábì ló ti wá ni tí wọ́n ti ní kéésì ayé rẹ̀ fi hàn pàtì so bẹ́ẹ̀ náà ni àkídà sòfíà àwọn onísúfí ike gbogbo tí ẹ̀ ń pè yìí tẹ́ ń sọ yìí tẹ́ ní ẹ̀ ń pè lẹ́sìn yìí ṣé ǹjẹ́ ànábì ǹjọ́ mọ nǹkan yìí sòtí yẹn bá ti di pé kọ́ mọ kí wọ́n pa nǹkan yẹn ti torí pé alhaqqu min rabbik wala minal mumtarin ìyẹn gbọ́dọ̀ ṣe èméjì ọgbọ́dọ̀ dáhàn lójú ipe a ànú ni nǹkan tó bá ti takò ń tí anabi sallallahu alayhi wa sallam tó gbé wa subakana taba wo aya yìí aya tó ń jẹ tasliya li rasulillah ọlọ́run bá fi ó fi ṣe ìyọnu fún anabi sallallahu alayhi wa sallam ni ipe a wa anabi ọ gbọ́dọ̀ ṣe iyèméjì lérí ojú ọ̀nà tó wà torí pé ńgbà míì mùsùlùmí òdodo láti dáa mà ẹ̀wọ̀n kìrẹ́tìrà táwọn fi dá àmàlà ọlọ́run bá rọra sàlàyé fún anú ayé yìí ipe alhaqqu ya'ti minallah ọ̀dọ̀ ọlọ́run ni ó ti wá ẹlòmíì tí wàá ń jẹ́ òdo lọ́dọ̀ tiẹ̀ tí mo fi wọ̀n o ní pé èrò pọ̀ èrò pọ̀ ní o ma fi dúdú orun ma ń tiẹ̀ tí o bá ti rí èrò níbi nǹkan a jẹ́ pé irọ́ nìkan òun nù ẹni tó wá pé mizanu tiẹ̀ mizanu haq ní tí fi wọn òdodo tiẹ̀ òun náà ní rọ òun náà ní èrò pọ̀ sùúrù yà máa tan àwọn tó bá ń jẹ́ oníbídí àjẹ́ máa ń tan wọn jẹ gan ọ̀rẹ́ mi kan ó tó ọ̀sẹ̀ mẹ́rin nísìnyí ó rà pé ìsìn lọ́rin jọ ọmọ alábẹ́kúta bó ti pè mí nù ó ní níbo lẹ́wà mo ní mo wà ní abẹ́kúta báyìí ni àwọn mo ti mọ̀ pé kó lọrin yìí náà lásìkò yìí mo ní kínú ó ní a ìwà wo mọ́lúdì Ibrahim Niyasi kí wá wo èrò yìí ní agbá mo ní a èrò lágbá wa ń kíni ó ní a ṣé bẹ́rù ṣe pọ̀ tó yìí gbogbo àná wà lérí ìsìnà báyìí ṣẹlẹ̀mìtì làákà ìmí kan lọ ní pé Allahu Akbar ipe àṣẹ òṣùwọ̀n òdodo lọ́dọ̀ ẹlòmíì ọ̀pọ̀ irun ni náà ló sùn wọn tó wọn fi wọn òdodo gbé ẹwọn bí rúùsì pọ̀ irú ẹnìyẹn tó wà nídìí òdodo tẹ́rù ọba pọ̀ ń bẹ̀ yóò sáku ń bẹ̀ kọ́dà lómi ẹ̀yẹ sọ fún yín ntẹ́lómi fi rí pé súnà yìí àbódodo ni ògèdè pé tí ń rí pàrọ̀ èèyàn ń pọ̀ ẹ̀wọ́n bá ṣe ń pọ̀ níbi wá sí nìsín ẹlòmí ò ní àhíhàn kí ni náà ń jòdòdó náà at least ẹ̀wọ̀n kan bá ṣe pọ̀ ọ̀ ń tan rẹ̀ jẹ́ ọ̀ ń tan rẹ̀ jẹnu kèé ṣe òṣùwọ̀n tọ́lọ̀ ń gbé kalẹ̀ fódodo lélẹ́yìn òun òṣùwọ̀n tọ́lọ̀ ń gbé kalẹ̀ fódodo kèé pé èèyàn pọ̀ ẹlòmíì òṣùwọ̀n tiẹ̀ ni pé àwọn èèyàn jankan jankan àwọn èèyàn ńláńlá wọ́n ti ń wà nínú nǹkan yẹn ẹlòmíì lẹ́ni ẹ̀wọ̀n nìsín àá ọba kìíní Tìjàníyà ni ọba kìíní Tìjàníyà kódà president ìlú báyìí Tìjàníyà ni kíríkan kankan kàdíríyà ni kíríkan kíríkan ni wà ní wàláyà ọ̀nà yìí àbí àwọn olówó ńláńlá ẹ̀rí sákùrọ̀ abíù ni Tìjàníyà ni sírò lẹ́yìn kọ́ ni tí wọ́n náà ti mọ irú owó tó ní ẹ̀gbọ́n ni ẹ̀tún rí Dangote kàdíríyà ni bá ní kúrò àyìnbá ajẹ́kọ̀ọ́ dodo ni so ìyẹn kọ́ náà fi ń dẹ̀yàn máa kódà njọ́ tí àwọn èèyàn ń wádìí ẹ̀sìn òdo lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n tún bi àwọn tí wọ́n ń ṣe pé ṣé àwọn tó ń pọn bẹ́ẹ̀ alihum fuqara awele ayẹlẹ amasakin awele agniya wọ́n tún sáwọn èèyàn lánàá pọn bẹ́ẹ̀ ni àbáwọn tálíkà wọn ni a ẹni ń da lóhùn pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tálíkà ni o ọ̀nà kúnbẹ̀ lọ gbáà ni a a pé irú ti ọlọ́run fi ròyìn anabi yìí nínú pàwọn tí wọn pọ̀ náà àwọn tó ń tẹ̀lé àwọn tó ń jẹ́ àwọn èèyàn tí wọn àwọn tó àfà àwọn tó àfà ni nípa àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀lẹ táwọn èèyàn lẹ́ka àwọn kún nínú ìlú àwọn gan ni ó mì pé tí wọn bá tiẹ̀ wá ń rí ẹni táwọn èèyàn kà kún ní di òdodo kí wọ́n mọ̀ pé ntí ọmọ ṣẹlẹ̀ accidentally ni suna ni ẹlòmíì lónìí gẹ́gẹ́ bá ń sọ̀rọ̀ pé suna ní sọlọ sálàmù ni ẹ máa ṣe torí ti ń lẹ́lòmíì ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn pé wọ́n ń jẹ ìyà ìyà wọn ń jẹ wọn so kò yẹ pé ìkẹ́ ọlọ́run ọba kọ̀ mẹ́sìn sẹ́nijọ́ tí ọ̀rọ̀ yẹn ọba ti yéèyàn ipe ìkẹ́ ntọ́lọ́run bá fẹ́ fún yàn àwọn kan ní pé ìkẹ́ ọlọ́run ọba ọ̀pọ̀ ara rẹ̀ lówó ara rẹ̀ lọ́mọ àláfíà ń bẹ lára ìkẹ́ ọlọ́run ọba kí onílàákà ń bẹ lára ìkẹ́ ọlọ́run ọba tọ́lọ́ fún yàn àmọ́ àwọn èèyàn ìkẹ́ ọlọ́run wọ́n bá ní ọlọ́run kẹ́ lágbájá inú kọ́ kan ní pé olówó àbí kan ní pé ó bímọ kọ́lá tó bá ní ọlọ́run ti kẹ́ sínú kan sọ pé ń sọ pé kò tí ì bímọ àbí kò tí ì rí ọ̀nà kò tí ì lọ́nà kò tí ì lówó tọ̀ irú eléyìí náà ló fà á lẹ́ẹ̀fì rí ẹni tí kò bá ní owó òǹgọ́mọ rí rẹ̀ nílẹ̀ Yorùbá yìí gẹ́gẹ́ bí ń lọ́wọ́ ọ̀kẹ́ òun bí àwọn lọ́wọ́ ọ̀kẹ́ yìí ọyẹ kọ́ ọmọ yẹn ni pé àwa tọ́lọ́wọ́n ọ̀kẹ́ ní owó àbí kẹ́ ní àwa tọ́lọ́wọ́n ọ̀kẹ́ yìí máa kètì ìbímọ ó ní hàn àwa tọ́lọ́wọ́n ò tí ì kẹ́ ní ọmọ bí ẹ àwọn kan ní àwa tọ́lọ́wọ́n ọ̀kẹ́ yìí àbí kọ́ ọ̀nà ọmọ ní ọlọ́wọ́n ọ̀kẹ́ lágbájá sórí eléyìí kì í sọ̀rọ̀ tó tí máa ń já so pé n ti ń jẹ́ ìkẹ́ ọlọ́wọ́n ọba ó máa ń pọ̀ ẹlòmíì tí ń wo ní sí ni pé mm, eh, àwọn kínú náà ti ń lówó díẹ̀ díẹ̀ náà sòyà ọmọ jẹun mọ́ kò mọ̀ pé tí ẹ bá ti ń pọ̀ tẹ bá pé mẹ́wàá ẹ pé ogún ìǹtẹ̀ ń rí lára àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn míì ẹ mọ̀ rí kọ̀ọ̀kan rẹ̀ láàrin àwọn táwọn náà wà nídìí òdodo òun kódà tó o bá tẹ̀ wá rí yíwọ̀n túmọ̀ sí kéèyàn rí pé kìí ṣe òdodo so ní pé pípọ̀ nǹkan ni òṣùwọ̀n so bákan náà kọ́lá kíkéré bí wọ́n kéré gan ẹlòmíì ní sọ lè gbé wá jáde pé pọ́ùn nìkan ní ṣe tó bá wá fa wájú fa lẹ́yìn ó mo ti mọ̀ pé ẹni gbọ́ wá sí pé òdodo ni mo gbé lọ́wọ́ ẹ ní tẹ̀lé mi òdodo mo gbé lọ́wọ́ ìwọ nìkan kọ́ ni ń jẹ́ pé èèyàn wà nídìí òdodo tó dẹ́ wà àdìsá kan jò ní anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run bá fi nǹkan kan hàn wọn lójú oorun onígbà tó ń wo àwọn nǹkan yẹn òǹkọ́kọ́ rí ànábì àwọn ànábì kan wọ́n ń bọ̀ wá òun rí ànábì kan wà má àwòrán ẹ̀tọ́n ó ní láti nǹkan bíi mẹ́ta lọ sí mẹ́wàá náà làwọn tó tẹ̀lé bí ká ní èèyàn mẹ́rin àbí èèyàn márùn-ún ni wọ́n tẹ̀lé ànábì ọlọ́run ọba mi àwọn mi máa ń na fọ́rán ẹlòmíì ẹnìkan péré ló tẹ̀lé ẹlòmíì máa ń na fọ́rán ẹlòmíì èèyàn méjì péré ló tẹ̀lé ó ní wà nàbí yún laysa ma'ahu ahadun ọlá nàbì kan tẹ̀ ń bẹ náà nàbì kan bẹ tó ṣe pé àwọn òtí ẹ̀rẹ́ nìkan kan pè ẹnìkan kò sí lẹ́yìn wọn so sírò ànábì yẹn sáà ní òdodo kọ́lọ́ wà lọ́wọ́ rẹ̀ ni sànábì sì ní àwọn míì sì ń bẹ ó rufi ali sawadun azim ń kan náà mọ̀kàn tó rí àwọn kan ni àwọn pọ̀lọ́ rẹ̀ gẹ́dẹ́ olóńgbò àwọn pé ah ó dà ń pa àwọn èèyàn tèmi lélẹ́yìí àwọn àlè so òun ni pé pípọ̀ kọ́ ni òdodo bákan náà kékeré kọ́ ni òdodo ìtí ń jẹ́ òdodo ni pé alahaqu min rabbik òdodo ni nǹkan tó bá wá lọ́dọ̀ ọlọ́run ọba òdodo ẹ̀sìn nu àwọn owó lágbájá bàbá lágbájá lọ́dọ̀ ẹ̀sìn yìí kalẹ̀ báwọn bàbá ti máa ń sẹ́nu àní wọn ń bí ọ pé àní sànẹ́bí a máa ṣe bẹ́ẹ̀ ò ríbi dáhùn pé bẹ́ẹ̀ ni àbọ̀wá dáhùn pé hmm, ànẹ́bí máa ń ṣe bẹ́ẹ̀ ẹ bá ń kẹ́rì fìtínà wà dé tó lẹ́lómi ní àyà o ẹlòmí ní àyà tí bá ń sọ fún pàdánù bíi sẹ́bẹ̀ mọ́ ti gbà o ń bọ̀ wá ràn lẹ́yìn mo wá sí rédíò mo wá ń gbọ́ ẹnìkan wá ń sọ pé àdìsí abẹ́kà yìí àdìsí àbúrò rà ni torí ìwọ́n tiẹ̀ tó bá ti gbọ́ àdìsí kan ó ní ta ló gbà wá àbí kò tó mọ nínú tíra wo lọ́wọ́ sọ̀rọ̀ táwa nínú tájọ wa nínú mọ́tò so mo wá rẹ́rìn gbọ́n náà wá bú ẹ̀rìn mo wá ní ǹsí àwọn alùsùn náà ní bá wí wọn o ṣé àwọn níbi ọ ipe ń bo ń tó wí níbo ló wà bákan náà ta ló gbà wá olóòtú àwọn béèrè pé sọ́lá làáfíà wọn ni ẹ̀ wọ́n bí ọmọ náà sọmọló da báyìí ṣẹ́ẹ̀rì tí mo kàn rògbà tí mo délé wọn pé ìlú yìí ti wá da báyìí òǹkàlùkù náà ti mọ̀ pé challenge ti wà tó bá sọ kinní kan ọ̀hún wá di àwọn èèyàn ó bí ọ pé wọ́n kọlu ẹgbẹ́ ẹjọ́ àdìsí ẹ̀wí ẹ̀ ń bọ́lọ́ wa o láwọn sí àdìsí yẹn ní àlàáfíà ó mì pé òun ní iṣẹ́ tó ń ṣe kó tó jáde bọ́ta ike mo fẹ́ sọ̀rọ̀ lọ́lẹ̀ wá díẹ̀ pé sádìsí làdìsí yìí ọwọ́ abanínújẹ́ ẹlòmíì tẹ́ ẹ bá ń sọ fún un gan pé àdìsí yìí dọ̀ífù ni bí kò lálàáfíà ọkùnrin náà sọ lónìí ó ní ọ̀hán ní àdìsí kan dọ̀ífù ni àmọ́ yìí ti bàbá rẹ̀ kọ́ ń bẹ̀ bàbá yẹn kọ́ nǹkan kan náà àdìsí bàbá yẹn sọ wá kọ́ ọ̀rọ̀ léwádìí ni kà ní sẹ́ sí àdìsí yìí ní àlàáfíà tó bá lálàáfíà ó ṣe sẹ́sìn nù tí ò bá ti lálàáfíà kò ṣe sẹ́sìn nù ṣé ẹni tí kà máa ń dùn yẹn ni pé àwọn tí wọ́n máa ń sọ lọ́rọ̀ báyìí àwọn kan máa ń gbàgbé in tí wọ́n kà àbí kan ṣe pé bóyá ń pàtàkì ń kọ́ wọn bóyá àlàyé tí èèmọ̀ wáyé náà ni ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmọ̀ wàláyà fẹ́ntì bá ń kọ́ yẹn kọ́ máa gbé ìtumọ̀ tá à ń sọ rèé o tòmọ̀ títà ń wí ni o ẹ wọ́n lára rí oníwà láyà ń bà rí lè muslimin an yà amala amalan hatta yà alama hukuma Allahi fihi oníkọ̀lẹ́tọ̀ fún mi ènìyàn kan ó gbọ́dọ̀ ṣe iṣẹ́ kankan àfi kó o mọ ìdájọ́ ọlọ́run lérí ẹ̀ bóòlù yẹn ti rí àlèmọ̀ ìdájọ́ ọlọ́run ọmọ ẹ̀rí ní tó fi ṣe nù kíkílẹ̀ rí ti mo fẹ́ ṣe yìí so mùsùlùmí kan máa ń ṣe nǹkan láláì ní ma ẹ̀rí ó mi pé nǹkan yẹn ọ̀dọ́ lójú pé sọ́dọ̀ ọlọ́run ló ti wá àbọ̀dọ̀ ọlọ́run ọba kọ́ yẹn ní láti lọ lè wádìí ni o gbogbo nǹkan tó ń bá ń ṣe nínú ẹ̀sìn kódà tó bá rí sọ́n lárúbáwá ọ gbọ́dọ̀ máa ní yorùbá ẹnìkan kan pàdé ẹni sìn ó ní obìnrin ìjáàbù ló ń gbé kàkiri yìí nìsín wàhálà yìí ṣe kò pẹ̀lú ìjáàbù yìí nìsín ọ sọ fún pé tọ wàhálà mi ọ̀pọ̀ o bọ́lá ń ṣe ní kí gbogbo wa ó ṣe rí nu gbogbo obìnrin gbogbo obìnrin kẹsì gbọdọ̀ rí nu ọlọ́run sọ pé ya ayyuhan nabiy kull azwajika wa banatika wa mu'minin yudnina alayhinna min jalabibihin ó ṣàlàyé ara rẹ̀ nu nu eh, suratul ahzab aya fifty nine so ìyẹn mẹ́rin ọmú ẹ̀rí rẹ̀ wá nù kọ́lá ọ̀wá mọ̀ lárúbáwá kó wá sọ pé ọlọ́run bá ń sọnù alukur'an ipe ìwọ ànábì àti sọ fún àwọn ìyàwó rẹ sọ fún àwọn ọmọ rẹ lóbìnrin sọ fún gbogbo ọmọ obìnrin obìnrin tí bá ń jẹ́ mùsùlùmí ike wọn gbọ́dọ̀ da jìlìbáàbà kí wọn dààbò aṣọ wọn tán bá wọ̀ ó rí pé wọn mẹ́rin wá nù àmọ́ kàn ṣe nǹkan àwọn èèyàn ń ṣe èmi náà ń ṣe à èèyàn ọ̀dà o o ò tí ì rí nǹkan yẹn mọ̀ pé wọ́n wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá nu al-haqqu min rabbik wala takunanna min al-mumtarin èèyàn kì í ṣe èméjì mà tí wọ́n bá ti mọ̀ tán mọ́tò ṣe èméjì mà kàmá bá tiẹ̀ lọ ni. ẹ rí ní nǹkan bí ọdún mẹ́rin sẹ́yìn nísìn bí abibu mọ́ríkà ti ṣe gbogbo tó ẹ rìn bí ẹni bẹ́ẹ̀ pé nìkan bò ó sì ṣe kíni yóò sì parẹ́ ọ̀ọ́bì nítún pọ̀ sí ni ní pọ̀ sí àgbóyè ohun tó wá tó ń pọ̀ sí ní tó wá ń lé sí ilẹ̀ wa ń fún wọn sí kódà tó bá rẹni tí èé sara wa tó fẹ́ ṣe wá àti ẹ̀rọ sì máa bà wọ́n wọn ni eléyìí náà fẹ́ jọ wọn o yóò wà lọ lé fóònù látẹ̀kọ́ ẹ dákun bá wa lé wọn ẹ má jù kan sí ẹ dákun èyàn ti ẹ̀rú tí wọ́n ń báyàn pé èèyàn sọ̀rọ̀ wàláyé ẹni tó bá bídà ló ń bídà kọ́ wa ọba wa ìta wa tàlàǹgà ẹni tó bá fẹ́ tàlàǹgà àmọ́ tó kàn sí ni pé ọ̀dà àwọn òbèrè ọ fàyè béèrè kalẹ̀ ó fàyè béèrè kalẹ̀ tó bá sọ gbóńtọ̀ sọ tán ẹ wo gbọ́ àwọn ọmọdé àrùn kìtàbù àsúná ẹ máa ń gbé wá sí kàkiri ẹ máa bọ̀ wọ́n dé sàrùmí ẹ mọ̀ yà yín ni àbí síbi gbogbo àdúgbò lẹ́yìn kiriki àbí wọn kiri bẹ́ẹ̀ ni ẹ má bọ̀ ọ́dẹ sàrùmínà ẹ wá stéèjì wá sí sí àyà fún yín láàyè àmì ẹ̀ dáhùn béèrè so òun ni pé òdodo kò rújú kò rújú kèé lọ́jú papọ̀ òdodo man straight ni so ewu ni òun sọ kẹ́ ẹ má jẹ kan ṣe ẹ má jẹ kan ṣe kẹ̀kẹ́ kan wà láyà àfi káyà wọn lò wá àwọn gbọdọ̀ ṣe wá sí mẹ́wọ́n gbọdọ̀ ṣe kíni kan mẹ́wọ́n kódà tó a kó bá rọrùn fún wọn gan ni kán lé wa yàyé gan àmọ́ ìta bá bá wa la wa nkálukú dúró níta bá bẹ́ẹ̀ nkálukú dúró níta bá bẹ́ẹ̀ so náà ni wọn ò fi rí nǹkan kan ṣe wọn ò fẹ́ kó dún wọn ò fẹ́ kó sún wọn ò fẹ́ kó tiẹ̀ hàn tí bá pé yẹn gbá bòsí lọ́wọ́ tẹ́ bá ń báwọn kò gbá bòsí lọ́wọ́ everybody máa sọ tiẹ̀ nkálukú máa sọ tiẹ̀ kódà lórí rédíò ní Ìlọrin yìí lèmi rírí tó yẹ pé ntí èyí ṣe ogun lé bàbá rẹ rédíò òṣìṣẹ́ ni wọ́n máa ń gbà yàn gẹ́gẹ́ bí stáàfù iléeṣẹ́ rédíò ni ẹni tó bá wá ṣe mascom ń bẹ nínú píríncípù wọn discipline wọn ni pé ọ gbọ́dọ̀ jẹni tí ó wà transparency transparency gbọ́dọ̀ wà àṣàfàfíyà àṣàfàfíyà gbọ́dọ̀ wà ò ní ní pé ideology báyìí lèmi ni mo stick pẹ̀lú rẹ̀ ó ní sàbàfíà ni wàá pe àwọn ẹni yìí wàá sọ tiẹ̀ wàá pe àwọn ẹni yìí tí bá ń wo ìtìjà olùmọ akis kódà ní mi sọ̀rọ̀ ìtìjà olùmọ akis yẹn ni pé àwọn contrary opinion tó yẹ pé opinion yóò bára ẹyin mọ ẹ méjèèjì ó sì kọ́ ẹ méjèèjì wa sọ tiẹ̀ ìṣẹ́jú mẹ́wàá sọ tiẹ̀ ìṣẹ́jú mẹ́wàá ó sọ tiẹ̀ tán ẹ̀yin náà tó sọ tí ìṣẹ́jú mẹ́wàá ẹni tí ó sì mọ moderate yóò jó ìṣẹ̀lẹ̀ ṣe rédíò. Kuni ní fi sọ́dọ̀ ẹni kankan àmọ́ òun ṣe rédíò gangan nílọrin òun ni ó dìde ní ọmọ dìbẹ́ǹdì pé sufi afẹ́sọ̀rọ̀ sufi táwọn bàbá wa ṣe si iṣẹ́ àwọn bàbá wa lọ gbà jọta ń fún ọ ní appointment sí appointment bàbá pé táwọn bàbá bàdé ń dè ṣe táwọn bàbá kìíní ṣe ẹ̀wọ̀n wa lọ́lọ́mọ dáàbò bò ó sí tó wá sí ń bẹ̀ nù tó wá sí ń bẹ̀ ipe bó ṣe wà ń bẹ̀ lónìí tó ní pé àwọn kan ipe wọn ò ní gba ẹnìkankan láàyè àfẹni tí ó bá bá títì ẹ mu wọn tó wá ya òpùrọ́ sẹ́rí máa ń dà wàláhì kéèyàn wà kó wà mọ̀ọ́dó ẹ́yìn lẹ́nu tó bá fẹ́ ṣe ẹni pé kí objectivity ń wà fún yàn lápèjú ẹni sì máa sọ lórí rédíò ipe èmi o èmi o ìní gbẹ ẹnìkan kan láàyè tó wá yàtọ̀ sí ntí gbàgbọ́ ìníjó kó sọ̀rọ̀ àmọ́ ọmọ wa wí dédé ọmọ wa sọ pé wàláhì a pè wọ́n wọn wá ní wàláhì a pè wọ́n ní so ó tún dìjọ́ kó tún ní àmọ́ wọn ah, ẹ wo ọ̀rọ̀ méjì tó takura wọn ọlọ́mọ wọn ó tún ní ẹ tún pè wọn kí wọn wá ní ah, so òun náà ni pé sọ pé n tèmi ń ṣe ní ìsìn nígbà kẹlòmíọ̀ wa sọ pé ọ̀ ayé àwọn èèyàn pé àwọn èèyàn mọ̀ ti lọ ṣáájú rẹ̀ àbí àwọn yẹn ti lò ó ṣáájú ń padà sí kíni ń padà kó ń bẹ̀ ni ẹni tó tún rí bomi tọ́ bẹ́ẹ̀ tàjú bẹ̀ wọn lọ ó kó ń bẹ́ẹ̀ ẹlòmíì tó yẹ pé àsìkò rẹ̀ ló pé ó rìtáyámẹ́ǹtì ni ló fi kó ń bẹ́ẹ̀ bá a ṣe kéré mọ̀ yìí ǹjẹ́ ń lè kèèyàn mẹ́rin tó ti lo bẹ̀ báwọn kíní lò ebi sálà bàbá àgbàlagbà wọn aláàjì ebi sálà ó lo rédíò kọ́ra yìí rí tó pé irun tí wọ́n ní opportunity rẹ̀ gangan rí ọ̀la wọn náà ní báyìí wọ́n ti ní rí gbà wọn wọ́n padà kú ń bẹ́ẹ̀ lẹ́yìn gbà wọn alájí àlẹ́ àgàn àwọn náà lò ìgbà táwọn rí tó bẹ́tà sí yìí wọ́n ṣe kí ni wọ́n já lọ bẹ̀ àbákọ́lé ìlú gbọdọ̀ fún àwọn náà lò ìgbà táwọn rí tó bẹ́tà síbẹ̀ wọ́n ṣe kí ni wọ́n lọ bẹ̀ àríkẹ́ sọlá òun náà ṣe kí ni òun náà lò pàtó òun náà ṣe kí ni ó ṣe kí ni ó kú òun bẹ̀ pàtó ríbi tó tún dájú bẹ̀ lọ ìwọ́n takú bẹ̀ hùn tó bá tún rí tó dáa jù bẹ́ẹ̀ náà lọ́nà takú bẹ́ẹ̀ àbí tí retirement rẹ bá pé takú síbẹ̀ so náà lè yóò fi ya mọ́ lọ́mọ́ ya mọ́ lọ́mọ́ sí rédíò Kwara so ẹ wá wò náà ni tíyẹn bá ti wá di pé irú tíyẹn ọmọ ṣe nù àwọn tó wá dáyàn mọ́ nkálukọ́ wa jìnà síbẹ̀ àwọn èèyàn wa ní gbọ́ bẹ̀ mọ́ àwọn náà wà mọ̀ pé àwọn gbọ́ station àwọn ọmọ òun gẹ́gẹ́ mọ̀ fún rẹ̀ ó wá tún kọrin sí amúni fm ó wà nílé iṣẹ́ ilé kan ó wà nulẹ̀ kan ọ̀tàwọ́ sójú ọ̀nà báyìí ó ní ìníjẹ́ká ẹni bọ̀dì ọkọjá fúnra rẹ̀ nílò tó wá káwọ́ ó tún wá lọ sí ilé onílé so ó mì pé òun náà ti hàn sí pé ah kíní yìí àwọn èèyàn ti ń rí i pé iléeṣẹ́ yìí iléeṣẹ́ tó wà báyà sí ni so ó ní pé ibi tí mo ti lọ ó ní pé alhaq òdodo kèé gba nǹkan mi láàyè nínú ẹ̀mí yàn òdodo náà lòdodo náà máa jẹ́ so èèyàn sì gbọ́dọ̀ tó ní iyèméjì pẹ̀lú rẹ̀ wọlékólé ni. wàlíkólé wijhatun huwa muwalliha fastabiqul khayrat aynama takunu ya'ti bikumullahu jami'a inna allaha ala kulli shay'in. قدير olùwọ́bání wàlíkúlìn wíjìhàtún huwa mọ̀wàlíhà alimami ibn kathir rahimahullah wọ́n ní ibn abbas ó ń ṣàlàyé àyà yìí ipe wàlíkúlìn wíjìhàtún huwa mọ̀wàlíhà ẹnì kọ̀ọ̀kan iná ló ibùdájú kan tó káyà sí tó kọjú sí imam ibn kathir ni likullin wijihatun wa muwalliha yaani bidhalika ahlul adiyan yani kí gbogbo àwọn ẹlẹ́sìn kọ̀ọ̀kan tí wọ́n ti ṣáwájú náà ló ní nǹkan tó ṣe pé yóò kọjú sí pé ah bẹ́ẹ̀ mi ṣe ń ni bẹ́ẹ̀ mi ṣe ń ni tẹ́ bá wọ àwọn nasọ́rọ́ ẹni pé àwọn christian ẹ rí àpẹẹrẹ pé bá ti ń sẹ̀sìn tiwọn nìyí tẹ́ wọ àwọn yahudi ẹ rí pé bá ti ń sẹ̀sìn tiwọn nìyí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀sìn oríṣiríṣi kódà àwọn ẹ̀sìn ẹlẹ́bọ àwọn náà ní bá ti ń sin nǹkan wọn àwọn bòdíyà ó yàtọ̀ sí àwọn màjúzíyà so ìṣẹ̀sìn wọn àwọn budaism wọ́n yàtọ̀ tọ̀jà àwọn judaism. So, bóńkálukú ṣe ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ li kullin wijhatun huwa muwalliha bóńkálukú ló níbi ṣe ń ṣe tiẹ̀. iná ni Ibn Kathir wọ́n ní pé li kullin qabilatin qiblatun yardawnaha wọ́n láwọn míì tú pé gbogbo mọ̀lẹ́bí kọ̀ọ̀kan náà ni ó ní in dájú kọ tí ó sì fẹ́ràn ipe ibi táwọn kọjú sí ni ó ní wà wíjìhàtúláì àìsùtàwájà el mu'minun àmọ́ gbogbo àwọn ìdájúkọ yìí kò túmọ̀ sí pé ìdájúkọ tọ́lọ́wọ́n bá nu ìdájúkọ tọ́lọ́run òun gangan níbi tí àwọn mùmìnì bá dájúkọ Abul Aliya bàtà ń túmọ̀ àyà yìí ike likullin wíjìhàtún huwa muwalliha wọ́n ní gbogbo nkálukú wọ́n ní lil yahudi wijhatun wọ́n láwọn yahudi wọ́n níbi tán kọjú tí wọ́n sí huwa muwalliha àti pé bẹ́ẹ̀ náà ni ó sì máa kọjú sí walin nasara wijhatun bẹ́ẹ̀ ni àwọn nasara náà àwọn náà níbi tán kọjú sí huwa muwalliha àti pé bẹ́ẹ̀ náà lọ kọjú sí. أبو علي وأنا وهداكم أنتم أيها الأمة إلى القبلة التي هي القبلة nípa àmọ́ ọlọ́run ọba òun ló wá kọjú ẹ̀yìn sí ibùdájú kọ qibla ẹ̀rí pé tá a bá lọ wọnú alukur'an ọlọ́run bá sọ ń báyìí pé lèkúlè lèkúlè ja'alna minkum shir'atan wa minhaja olúwa ní ẹnìkọ̀ọ̀kan yín nínú àwọn tó ti kọjá lọ a máa fún yín ní ìlànà tó ń kálukú ní ti ń lò bákan náà kálukú ló sì ní òfin tí ń lò nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ọlọ́run ní walau sha'a Allahu la ja'alakum ummatan wahida tó bá wù ọlọ́run ó lè ṣe gbogbo yín ní ìjọ kan náà kó pé ìjọ anabi musa ìjọ anabi isa ìjọ anabi ibrahim kó gbé ẹ̀sìn kan náà lẹ́yìn lọ́wọ́ kó gbé ìbúdájúkọ kan náà lẹ́yìn lọ́wọ́ àmọ́ walakin liyabluwakum fima atakum àmọ́ náà ni mo fẹ́ dán yín wò ni ní ìfidájú gbogbo yín kọ̀bì kan ìdájú gbogbo yín jẹ́ kí àwọn ọ̀nà kọ́ wà yẹlẹyẹlẹ ibi tẹ́ lè dájú kọ àmọ́ èmi ọlọ́run ọba yín wàá ṣàlàyé tí ń jẹ́ òdodo fún yín ipe òdodo lélẹ́yìí o ọlọ́run wa ní fastabiqu al-khayrat ila Allah ọlọ́run ní orin wa lépa bá tẹ́ bá rí tí nǹkan pín yẹlẹyẹlẹ báyìí ẹ̀kàn mọ́ni tán ọ wá da báyìí mi tó bá wù mí ní kiri bọ̀ báyìí à irọ́ o èèyàn wádìí tí bá ń jẹ́ òdodo náà lọ́wọ́ bá ń sọ báyìí pé wàlẹ̀ kullin wijhatun huwa muwalliha ẹnìkọ̀ọ̀kan ló níbi tí ó wò pé tó pé ah dèmi ọmọ sí ni kọ́dẹ̀ ń tó bá fẹ́ ya aláìkírun lónìí ó sì jẹ́ mùsùlùmí kò fẹ́ kírun mọ́ yóò rí wíjíà o ó rí àáfàá. Afọ ọmọ bu tó ṣe ó sì ráfà mí náà tó ṣe pé òun lè sọ ọmọ bú lélẹ́yìí ó sọ pé àfà náà ni kódò owó tó ń bẹ lọ́wọ́ ẹ̀ àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ yóò rí pé lè yẹ kírun ẹ wúru ọmọ ilé kan kí alásàrì ọgbà aládẹ kan tó bá kí mọ́gárì ó gba ládá ẹyọ kan tó bá kí ìṣáì ó gba ládá ẹyọ kan tó bá kí àṣùbà ó gba ládá ẹyọ kan ó jẹ́ ládá mẹ́rùn ládá márùn ó ní àwọn tó bá ké sọ̀láàtì fàátì ó gba ládá ọgọ́rùn wá kí sọ̀láàtì ẹyọ kan ẹ wò gbogbo èèyàn sì gbọ́ nílùú yìí wọ́n ń gbọ́ nílùú yìí wọn ò sì rí i pé ọ̀tọ̀ ọlọ́run lélẹ́yìí ó ní sọlátìlì fati ju irun lọ lọ́nà ogún ọ̀nà ogún ni ó ní ó ní ládàá ọgọ́rùn-ún ó ní ládàá ń tọ́ bá kírun wákàtí márùn-ún irun wákàtí ládàá márùn pé lónìí àwọn tó bá kí sọlátìlì fati ó ní ó ní ládàá ọ̀ndrẹ́dì ó mì pé irun irun sọlátìlì fati kan ó ju irun ọjọ́ mélòó lọ́nu irun ọjọ́ mẹ́sàn-án ìrún ọjọ́ mẹ́wàá dé sọ̀látìlì fàtíà ọ̀kan dédé ìrún ọjọ́ mẹ́wàá ni àbí eh, mo ṣe mistake dédé ogún ọdún ogún jọ́nà ni mo ráìtì ọ̀yẹ̀ yẹn ni pé tó bá kí sàlátì bá ti ẹ̀wọ̀n kan ti ní ládà àrùn ogún jọ́ ẹ̀wọ̀n kan sẹ́rí ẹni tó bá fẹ́ kírun mọ́ nìsín ó rí kíbúlà àbí ò rí ó ti rẹ́ni tí ó mọ̀ tọ̀ lọ ó ní alimiskinu ó ní sàlátì fàátì ó ju irun lọ ẹ̀wọ̀n kálukú náà sì gbọ́ kò sẹ́ni tó fà á létí tó pè kalẹ̀ báyìí pé a ah, a ah, wọ́n máa yí wọ́n máa yí mo tún wá gbọ́ wọn tó wá lẹ́nìkan tó ní Ìlọrin òbí mọ́ tó dáa tó ọmọ yìí rí ẹ̀hùn kan sẹ́ẹ̀rí pé ìbíkúbi Ìlọrin pọ̀nù Ìlọrin ń bí ìbíkúbi níjẹ́ tí a pé yẹn bá ń kélé yìí kún ọmọ rẹ̀ nínú Ìlọrin a wàláyé ẹ̀sìn Ọlọ́run bò yé gbogbo ara lọ́rin nù ẹ̀sìn Ọlọ́run ò yé gbogbo ara lọ́rin ọsọ wàláì ní tí n bá gbọ́ ní sọ o ní tí n bá gbọ́ ní sọ o sókè yóò ní tí n bá ka sọ̀rọ̀tì fàtì ẹ̀yọ kan ọgbàládà hundred àmọ́ tó o bá kírun wákàtí kan ìrun wákàtí márùn ọgbàládà márùn péré sókè ní sọ fáwọn èèyàn ẹ má kírun mọ́ sọ̀rọ̀tì fàtì ni ẹ má náà ni ẹ má ṣe so ẹ̀wọ̀n lórí báyìí sọ̀rọ̀ yóò fi mọ̀ pé wàlíkúlẹ̀ wíjì àtún wà mú wọn lè yà e tó a pé ọba fẹ́ sógun náà ni ọkùnrin náà kíbùlà tó ni yẹn ni pé mìskínù yìí àáfà tó bá fẹ́ yọ lóògùn ọmọ ilé kí tó bá fẹ́ yọ lóògùn mìskínù ni ọmọ tẹ̀lé ó ní kíbùlà kíbùlà ni ẹni tó rìn ọmọ tẹ̀lé níbi ògùn owó ni tó náà ti ń sọ fáwọn èèyàn pé kọ́ lọ léwé rí màlúù ogún àyàn ojú màlúù ogún ẹ dákun ewé ẹ̀yìn olóbe ẹ̀yìn olóbe lákùntẹ́ pé tó à ń ṣe níbi wá sínú lọ́nkọ́ mẹ́ta sànú fún wa o sọ ọlọ́run wa ni àmọ́ bí gbogbo ọ̀nà ṣe pọ̀ yẹlẹyẹlẹ tó yìí fàṣẹ ṣé ń bá ń parọ́ ma ń kálukú náà rí o olùyọ̀ olùjọ́ wájú ọlọ́run àmọ́ tó wí tó sọ jáde lélẹ́yìí sebóun náà ló tún sọ ipe Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà olóhùn àtànẹ́bí sallallahu alaihi pàdé wájú ọlọ́run. ọlọ́run kò sànú fún yàn ni. òun ni pé fastabi kul khairat tí gbogbo ẹ bá yà yẹlẹyẹlẹ ẹ ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí orin ni kẹ́yìn ó sáré lépa bá n ti ń jẹ́ orin yẹn gangan oníkẹ́ ṣe alápáǹtẹ̀tẹ̀ kébò lẹ́sẹ̀ mú orin lọ́wọ́ ẹ wádìí ti ń jẹ́ orin níbẹ̀ wal khairu ma jaha bihi rasulullah n ń jẹ́ orin òun náà ní tá nàbẹ̀ wa ẹ̀wọ̀n ní sìnkọ́ wádìí kọ́ wádìí kànràngbọ̀n láàrin wa pàwọ́ ń fà ìgbé ha ha ìgbé yìí sì wá ní ti miskinu bí ọ̀dá ẹ̀mí tá ti dára padà náà ní pé ya ẹja padà sínú alukur'an ẹja padà sínú sunan anabi sallallahu alayhi wa sallam àwọn abirà pé ǹjẹ́ salatul fati ń bẹnu kur'an sẹ́ ǹjẹ́ salatul fati ń bẹnu hadisi tó fi ju irun lọ so wọn náà ní kí fastabikul khairat nkàlùkù wa náà kájọ lépa òdodo kájọ lépa oore ọ̀rọ̀ ayé àmọ́ bá a ṣe ń lépa oore nípa rẹ̀ tó bá fẹ́ wà ní tó bá wà ní skul ọmọ bó ṣe lé ike inú kí n mú first class àbí kí n mú two one oore yẹn lè yóò sì máa lé kódà ní ti bá ń sọ pé ẹ̀wọ́ páàsì tú èmi gbogbo àwọn yòókù wọn pé ẹlẹ́sìn ni wọ́n mọ̀ yìí páàsì ló wá tú ọ Ah, kí ló fi ṣe so fastabiqul khairat nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ká tanra wa jẹ náà o ẹ jẹ́ ká jọ sálápá ń tètè ká jọ ṣe competition pé bó o láṣẹ rí oore mú náà lànà ìmọ̀ sọ pé wà khairul hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam n ti ń jẹ́ oore nínú gbogbo ìlànà táwọn yẹn bá là kalẹ̀ lànà tànẹ́bì ní oore o gbogbo ìlànà yòókù aburú ni gbogbo táwọn yẹn bá là kalẹ̀ tí ì bá sì tànẹ́bì aburú ni sùnà ni pé abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́lọ́n kó fẹ́ ṣe wá lé ojú ọ̀nà orí òun kó yẹ ṣe nírọ̀rùn fún wa láti lè tẹ̀lé subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. olùbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ustaz ẹ jọ ǹjẹ́ èèyàn lè kí tàrọ́wí ní alẹ́ bákan náà ní òru papọ̀ òru papọ̀. naam ọ̀rọ̀ nípa tarawih àbíká ní pé kìyàmù layl àbíká pé ní kìyàmù ramadan òun náà ní ń jẹ́ gbogbo orúkọ tá a dá tí mo dákọ̀ yìí òun náà ni tarawih òun náà ni kìyàmù layl tí ń jẹ́ tarawih òun ni irun téèyàn ó kì í téèyàn tún gbatẹ́gùn díẹ̀ tó sinmi kọ́lá tí wọ́n bá ń rí àwọn tí wọ́n ní bírò àwọn nílẹ̀ lárúbáwá àwọn tó ń jẹ́ àwọn hifadhi yẹn tó bá ka bí wọ́n bá kí mẹ́rin àkọ́kọ́ tán wọ́n jókòó ẹlòmíì tó lè mu tíì tó gbé tíì mu ẹlòmíì ó mu mi kí wọ́n sinmi díẹ̀ ẹ̀yìn gba ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ so wọn náà ń pè ní tarawih so kìyàmù lẹ́yìn wọn náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ní táwọn ìrún táwọn náfìlà táwọn yàn lólu wọn náà ní ń jẹ́ kìyàmù Ramadan náfìlà táwọn yàn Ramadan. Aisha radiyallahu anha ó wá jẹ́ ká mọ iye rẹ̀ iye tá nàbí máa ń kí nínú ó ní ma kana rasulullah sallallahu alayhi wa sallam yazid ọlànàbí yẹn lékún ala ihda ashara rak'a kì í lékún juraka mọ́kànlá lọ ó wá ní fi Ramadan nínú Ramadan ni wala fi ghayrihi àtìgbà tí èsì Ramadan ànàbí kí jù lọ sómi pé tàbá fẹ́ tẹ̀lé ànàbí sallallahu èyí tó dáa jù òun náà ni àbí sọ pé èyí tó dáa òun náà ni ká kíde dèntí anabi sallallahu alaihi wasallam máa ń kí tí yẹn bá ti láǹfààní láti kí ní alẹ́ tó ṣe pé àsìkò àsìkò ìṣáì ti tó kéèyàn tó bẹ̀rẹ̀ rẹ̀ so èyàn sì bẹ̀rẹ̀ tán èyàn kí ìṣáì tán èyàn fi tàràwíhì lé èyàn ni pé kìyàmù Ramadan èyàn fi lé tó tí yẹn bá ti kí tán báwọn àdìsí ń bẹ ànábì ni kéèyàn sá gbìyànjú kéèyàn sálámà pẹ̀lú ìmáàmù yẹn anabi ni kana lahu ajru qiyamil layl ẹni yóò ní ládàbí ẹni tó fi gbogbo òru kírun ni ó túmọ̀ sí pẹ̀lú ẹni yẹn kò ní ìdí kótó lóhun tó ń dìde lóru mọ́ kí náfìlà mi mà lẹ́yìn ìgbà tó bá ti kí ní alẹ́ àwọn ìlúmi wa máa ní ìrújú lára ọ̀rọ̀ yìí wọ́n ní anabi ni salatul layli mathna mathna ipe ìrun tábà máa kí lóru ká máa kí ní méjì méjì méjì méjì. méjì wọn á ní méjì méjì méjì méjì òun á jẹ́ pé kò níye kékeré ọmọ kí méjì méjì lọ àwọn afáàní nù pé kò túmọ̀ bẹ́ẹ̀ bí ta bá fẹ́ tún fi tú àdìsí Aisha yìí yẹn ni pé ìyẹn lè máa kí ní méjì kí yan sálámà méjì kí yan sálámà méjì kí yan sálámà méjì kí yan sálámà so pé n ti àdìsí yẹn sọnù bákan náà yẹn tún lè kí ní stáì míì mẹ́rin kí yan sálámà mẹ́rin kí yan sálámà yẹn wà kí mẹ́ta sí i so àwọn ọ̀nà tí ìyẹn máa ń gbà kí lélẹ̀ wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum ǹjẹ́ èèyàn lè kúrò lẹ́yìn imam lẹ́yìn ìrun asamu láti lọ kí wítìrì nílé bákan náà ṣé èèyàn. na mo ti dáhùn eléyìí papọ̀ wípé yìí tó dáa jù tí a mọ́tòrọ̀ lé lọ́kùnrin lè kí wítìrì nílé anabi ni man sallama al-imam fi ẹni tó bá kírun pẹ̀lú imam títí tọ́ba ìmáàmù yẹn sálámà sọ anábì ní káàna lahu ajru qiyamil layli kulla ẹni yẹn ó ní dáadáa bí ẹni tó fi gbogbo òru rẹ̀ kírun ni ẹni kéèyàn gbìyànjú kéèyàn bá wọn sálámà ni so mí pé wítìrì yẹn náà bá wọn kí papọ̀ kẹjọ sálámà wallahu a'lam oníbẹ̀rẹ̀ ni ṣé èyí ó ya àwọn ọmọ ìka nígbà tí èèyàn bá gbọ́ sókè fún tẹ̀kídéò nínú èèyàn tàbí bẹ́ẹ̀ kọ́ ọkọ̀ ìgbọ́wọ́jókè fún ìrun kò ní dìkẹ́ ọyá ká sèyàn kan ṣe báyìí náà ni ó lè wà ní dèdè jìkáyàn ó sì lè wà ní dèdè etí àmọ́ kí ọmọ afẹ́ gẹ̀ àwọn ìbẹ̀tàn bá fẹ́ ṣe tẹ̀pẹ́rọ́tì ráwọn àdéhùn so kò sí tí ń jẹ́bà àwọn nínú ẹ̀sìn òyìn ìfẹ́ gẹ̀ ń ṣe tẹ̀pẹ́rọ́tì ihram so kí wọ́n gbé dèdè èjìkáyàn àbí kí wọ́n gbé dèdè etí ní tí a nábì ní ká ṣe lélẹ́yìí so wallahu a'lam oníbẹ̀rẹ̀ ni ṣé alùsùnà lè máa bá àwọn èèyàn ṣe àwàdà nípa ọ̀rọ̀ ayé. àwàdà tí ìbá ṣe pọ́ bá mú irọ́ sínú kò sí tó ní kí wọ́n máa ṣàwàdà pẹ̀lú èèyàn wọ́n lè ṣàwàdà kí a ah, ah, ẹ̀mọ̀ tí ẹ ti rí pẹ́ ńlẹ́ kújọ́ mẹ́ta ah, ẹ̀mọ̀ kú gbádùn ẹ̀kú lóyìí kò tó burú mbẹ̀ kọ́ra ẹnu ìṣesí Ànábì sallallahu ni anabi jẹ́ ẹni tí máa ń sáwàdà tó máa ń ròyìn rẹ̀ àmọ́ kì í ṣe ẹni tí máa ń sáwàdà ní àwàdà irọ́ sòkè sí ṣe pé máa ń fihàn sí yẹ̀yẹ́ so náà ni kọ́lẹ́ni tó bá jẹ́ pé àdámọ̀ rẹ̀ bá jẹ́ àdámọ̀ yẹ̀yẹ́ sòkò máa ṣe yẹ̀yẹ́ mọ́ sàmáwàdà kò sí tó burú mẹ́ sòtò pé bóyá ní sẹ̀nìkan ní ẹ máa ń jẹ ẹ ń jẹ ìgbádùn yìí gan ni à ń mú gan à ń mú ìgbádùn gan sọ̀rọ̀ pé ni wọ́n ò pé ẹ ń jẹ à ń mú ẹni wà pẹ́ ni ó kẹ́ ah. Eh, àti ẹ̀tọ́ mú náà tó ń wí so tí ń jẹ́ àwàdà ní eléyìí so wallahu a'lam àmọ́ ẹ̀yẹ́ ni pé kí wọ́n wáwó yẹn sùnsùn pé òòrò ojú ẹ pé ojú rẹ̀ sì rí bákan lóòótọ́ so ẹ̀yẹ́ kọ́ ni yóò ẹ̀yẹ́ ni yóò yóò ṣe àwàdà kan ní ẹ sì sọ pé ojú mi bára ẹ ẹ ń sàwàdà ní bá ẹ̀yẹ́ ni yóò. oníbẹ̀rẹ̀ náà assalamu ẹ dákun tí èèyàn bá jẹ sàárì ní aago márùn àbọ̀ five thirty tí èèyàn wá gba tí èèyàn wá gba àwẹ̀ ọjọ́ náà tán tí èèyàn padà wá mọ̀ pé sàárì ti kọjá nígbà náà tí èèyàn láwẹ̀ ọjọ́ náà àbí èèyàn ò tún ìmí gbà. tó wá jẹ́ pé ẹni yẹn ó rọrùn kó bẹ́ẹ̀ lóòótọ́ o bóyá nígbà mímọ́ wáyé tó ṣe pé tẹ́ bá wo ẹni tó ń gbé nọ́ọ̀tì àtẹ̀ntì ń gbé bí èkó ẹ̀rì distance tó lágbára níbi sàárì wọn jíjẹ bí lápèjúwe gan ó lè rọrùn kọjá pé ru sàárì ní Kánò bóyá aago mẹ́rin àbọ̀ ni ó ti parí irú èkó sì lè jẹ́ pé bóyá aago márùn-ún ó ìṣẹ́jú mẹ́wàá bóyá rẹ nìyẹn kú ní Kánò ó wá gbogbo èrò rẹ̀ ni pé distance Èkó yìí àti Kánò ó jìnnà síra wọn gan so ló ń bá ló ń bá ń bá fàájì tiẹ̀ lọ fà tóbi di pé aago márùn lò kò tí ì bẹ̀rẹ̀ sáré tiẹ̀ sọ kọjá ìdí mẹ́wàá bóyá nàá ẹ̀sọ́ wa bẹ̀rẹ̀ sáré ìgbà tí ó fi jẹ́ tán ti ń lọ bí ọkọ̀ yóò gùn sẹ́jú ẹ̀yìn gbà yín náà sọ pé sáré ti dúró láago márùn lẹ́kọ̀ọ́ sọ ẹ̀rí pé ó ṣe kinní yẹn pẹ̀lú àìmọ́ni irú ẹni kò ní dá àwọn yẹn padà mọ́ torí pé tí ọlọ́wọ́n bò ní múyàn lé lérí ni sèwọ́n ní lẹ́sẹ̀ lórí ẹ̀ sọ́wọ́láhùn àìlẹ̀. wọ́n bẹ̀rù ní ẹ̀dá kan tí wọ́n bá ń kí. àwọn tó bá ṣe pé ẹni yẹn ọmọ ọmọ ni bẹ́ẹ̀ ní sọ fún pé sáré nílọrin aago márùn ló dúró lápèjúwe wọn wò pé ó dà ní dáhùn lóhùn ó dá aago márùn àbọ̀ kí n tó jẹ jẹ sọ wá sẹ́tà alámùrẹ̀ sí márùn àbọ̀ ṣùgbọ́n tó ká tó di pé ó jẹ́ tán báyìí ó eh, dagun márùn-ún àbọ̀ báyìí lọ́wọ́ ni wọ́n ń jẹ so ó sì jẹ́ tán ó di pé wọ́n ti parí àṣùbà wọn kì í yé ìsàrí mi nìkan àti mọ́ sọ fún wọn lánàá sùúrù ẹni yóò ní bùkátà kọ́ da àwọn ọjọ́ yẹn padà yóò gbàwẹ̀ wọn àwọn yóò dà padà tó dálùfà jáde ti yọ níjẹ́ báwọn kó tó di pé tó ń jẹun so wallahu a'lam. bákan náà ẹ dákun tí wọ́n bá ń kírun náfìlà lọ́wọ́ ní jàmáà ṣé èèyàn lè máa dá ìwọ̀n ọ̀ràn yẹn tìyàn kí. tó bá ń kí iná fílà lọ bóyá bíi tarawih tó ń kí lọ tó pé yẹn sì dé yẹn fẹ́ kí ìṣá sọ kò sí tó burú tí yẹn bá dúró pẹ̀lú àwọn ènìyàn náà tí pé wọ́n ń kí ọ̀ràn yẹn àwọn ń kí náfìlà ìmáàmù ń kí náfìlà wọ́n ń kí ọ̀ràn yẹn kò sí tó burú ń bẹ̀ torí rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí Mu'adh bun jabal radiyallahu anhu tó bá kírun tán pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ìran ọ̀ràn yẹn yóò wá padà sílé so yóò máa kí náfìlà ní tiẹ̀ yóò fi tiẹ̀ yóò tó kí irun yẹn ní náfìlà àwọn ará ilé rẹ̀ àwọn sì máa kí ọ̀ràn yẹn ní ẹ̀yìn so náà ni kò sí tó burú ń bẹ̀ so bákan náà wo pé jẹ́ kí n dúró kí n kí ìṣá ìtẹ̀mí lẹ́yìn kò sí tó burú torí hadith tó wá إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة. so ìyẹn ni pé anábìrin tó bá ti kàn kírun ẹ gbọ́dọ̀ kírun míì mà àfi irun tó bá jẹ́ irun ọ̀ranyàn nínú ìtumọ̀ hadith wọn wọn ni pé ìwọ tí wọn bá fẹ́ kí nǹkan mi tó dárun kí tò ní jọ ìwọn kọjá pé ọ̀ràn yẹn lọ fẹ́ lọ fẹ́ kí so náà ni àlàyé tó wà níbi yẹn so wallahu a'lam wọ́n lè ní asalaamu alaykum if someone borrow credit in M10 or any other network is it not riba riba. kéèyàn ya kírẹ́dìtì lórí àwọn àwọn networks tó wà nísìnyí sòtò kí wọn náà máa pe tó bá hundred ninety naira ni wọn fi fún wọn jà ten naira ńbẹ so rìbá ni rìbá ni bó ṣe lè wò kó kéré ma rìbá ni. كل قرض جرت منفعة فهو ربا. gbogbo tí yẹn bá yá tó pé nǹkan yẹn wà á mú àǹfààní wá fún yẹn yóò lékún kankan rìbá ní nǹkan yẹn so kò dáa kí wọn máa ya owó níbẹ̀ lórí àwọn nẹtọ àbúrò àpé ńtọ ya dèdè náà ni wọn ta padà fún ọ ẹlòmílẹ̀ a máa sọ pé yẹn ipe owó tán já yẹn owó sáfíìsì ni Se tó bá ra ó ní hundred naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wọ́n ní rẹ́ńdà sáfíìsì yẹn fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n rẹ́ńdà rẹ̀ so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní assalamu alaikum ustaz ẹjọ́ àlùfáà tí yẹn bá jẹ èèyàn ní gbèsè tí ẹni náà kò wá fẹ́ san ẹjọ́ ìdájọ́ wo wà fún ẹni náà ìdájọ́ wo wà fún ẹni náà. ẹni tí ń jẹ gbèsè tí ọ̀sán ah kódà o nínú nǹkan tí yẹn gbọ́dọ̀ máa tètè ṣe òun náà ni gbèsè tí yẹn bá jẹ kí ó ti máa san sọkọ́dà nínú tó máa fi mọmọlúwàbí yẹn náà ni ìmọ̀ san gbèsè ó lè fúnru ẹni yẹn turanabi sọ pé qalbul muslim mu'allaqun bidaynihi hatta yuqda anhu ipe ọkàn mùsùlùmí kódà tó bá jẹ́ ní ti ń ṣe dáadáa tó epo sì lẹ́tọ̀ kọ́ wà lìjánná ọlọ́run ni kí wọ́n dá ẹ̀mí rẹ̀ dúró kọ́mọ́tì rà lìjánná yẹn wọ̀ nítorí pé ó jẹ gbèsè àfi tán bá san gbèsè yẹn fún un so náà ni pé gbèsè mùsùlùmí èṣe nǹkan tí yẹn máa fi ń ṣe ọ̀ṣọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruk.